àwọn tí wọ́n láǹfààní láti bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn tí wọ́n sin bàbá tán òun láti rí Folúkẹ́ Dáramọ́lá ntí Folúkẹ́ Dáramọ́lá ntó bá àwọn oníròyìn sọ tó sọ nípa bàbá Charles Olúmọ bàbá Àgbákò àti ohun tí Amina Ẹlẹ́hàá tó náà jẹ́ ọ̀kan nínú àwọn òṣèré sinimá lédè yorùbá òun náà bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó sì sọ ọ̀rọ̀ nípa bàbá tó dolóògbé bàbá àgbákò kí ni wọ́n sọ kí ni wọ́n wí kò lẹ́yìn bàbá bàbá àgbákò tí ó dolóògbé ẹ jẹ́ kí n mú wá fún yín ká tó tẹ̀síwájú. kò sí nǹkan tó wà lókè tílẹ̀ ò ọ má ronú he was always a happy man and he was contented bàbá nìtẹ́lọ́rùn and baba strong gan as a last year baba is a production a production for baba late last year ah, a production for baba two weeks ago baba ìtẹ̀lé eh, ọ̀rẹ́ mi doyin amadu ìgbà tó lọ ṣe burial baba ìlọ baba ìrìn lọ so he was a very strong man. okay so kí what ní wọ́ọ̀dù in Nibai? wọn ní i miss you i really really really miss you. All thank you very much, ma'am. Dárúkọ yín bọ̀. Orúkọ mi ni Adébùkọ́lá Mùsọ̀bà kò fún rọlá tí gbogbo ayé mọ̀ sí àmì náà ẹlẹ́yà fún un. Ok, kí lè lè sọ nǹkan tó gbé wa dé ìbàyí ní ọ̀sán yìí gangan? Eh, nǹkan tó gbé wa dé bí ni pé boyfriend mi ló ṣaláìsí, baby boyfriend mi ló ṣaláìsí, ṣàṣì olúmọ àgbákò, mo dẹ̀ mọ àwọn tó pa, mo nídìí láti ro nítorí wọ́n òtù lọ́pàá mo mọ àwọn tó pa o a gbọ́dọ̀ ro ìtorí ẹ̀ ni mo ṣe kódà mo wà location mo fi location sílẹ̀ ni baby boyfriend mi lọ pa ah, ah, ṣàṣolúmọ àgbákò wọn ò tù one hundred and two years ṣe kọ́ pa wọn ni a gbọ́dọ̀ ro wọn ṣe ń gbọ́ ṣe ń gbọ́ ṣe bá pa wọn ni a gbọ́dọ̀ ro wọn wọn ò tù ah, baby boyfriend mi mo ti sọ pé mi ì ní ṣopó boyfriend mi nìyà ọwọ́ apá tẹ́ bá wọn bí sí mo ti sáré bọ̀ báyìí gbogbo àwọn tó máa ró ń bọ̀ àdá àti mọ̀ máa gbélé wọn lọ́wọ́. ọgbọ oúnjẹ fún ẹ Sunday eh. o ti ẹ̀lẹ́ sọ pé ẹ bá yòówù má gbọ oúnjẹ wá mọ́ eh. má gbọ oúnjẹ wá mọ́ o ti ń lọ. Eh. bàbá àgbàlagbà àgbà ọ̀jẹ̀ ọ̀jìnmí onírìírí nídìí eré orí ìtàgé eré sinimá eré tíátà ta lẹni tí mò ń sọ bàbá Charles Olúmọ táyé mọ̀ sí bàbá Àgbákò bàbá ti dágbére fáyé o bàbá ti wọ̀ káàlẹ̀ lọ lẹ́ni ọdún méjìléní ọgọ́rùn-ún kọ́bẹ̀ Èdùmàrè kí ó bá ní fi bàbá sáàyè tó dáa kó bá ní pàṣẹ bàbá rẹ̀ kó bá ní foríjì wọ́n kó sì bá ní kà wọ́n mẹ́ni ní ọjọ́ Thursday ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹwàá òní bàbá Charles Olúmọ bàbá Àgbákò òní wọ́n dágbére fáyé o òní wọ́n dágbére fáyé tí ìròyìn ikú wọn tó bẹ̀rẹ̀ sí tàn káàkiri ṣùgbọ́n ní nǹkan bíi aago mẹ́rin bí wọ́n ṣe kírun aago mẹ́rin tán ò ní àwọn àáfàá ò ní wọ́n sin wọ́n ní ìlànà ti mùsùlùmí kọ́bẹ̀ dùmarè kó bá ní mú ilé wọn dúró kó bá ní wà pẹ̀lú ìdílé bàbá Charles Olúmọ bàbá Àgbákò ọ̀pọ̀ àwọn òṣèré òní wọ́n ti wá ń ṣe ìdárò lẹ́yìn aṣíwájú wọn bàbá wọn nínú eré orí ìtàgé eré sinimá eré tíátà lédè yorùbá. bàbá jẹ́ bàbá alálùbárí kò dẹ̀ jẹ́ bàbá rẹ̀ tí mo dẹ̀ mọ̀ ìpín ilé ní kó má jọ̀kun o mi ìdẹ̀lẹ̀ ní kọ́ má jẹ kò ló àmọ́ ohun tó bá ń jẹ lájùlé ọ̀run ni kọ́lọ́run kó bá kó fún wọn jẹ kọ́lọ́run dẹ̀ ṣe kú sinmi fún wọn gbà tó wà nílé ayé wọn ò rí dààmú wọn ò rí wàhálà wọn ò rá kọ́lọ́run ọbẹ̀ lẹ́nu àkótó wá bá mi ṣe kú ní sinmi fún wọn kí wọ́n má dààmú gbo ẹ̀yìn tó fi sílẹ̀ kó má bàjẹ́ láṣẹ ọlọ́run kọ́lọ́run tún wá dúró tì wá ẹni tó tún máa ṣe bíi bàbá fún wa tó máa ṣe bíi wọn because tókùnfà kọ́ ló máa ń gbé káràkítà wọn sínú ẹlòmíì tó kọ́ tún gbé kara science sínú ẹ̀ lórí tó máa ṣe fún bàbá fún wa tó máa máa kọ́ wa mọ́ra bẹ́ẹ̀ sínú wa máa dùn torí kò sẹ́ni tó máa rí bàbá sínú wọn ò kì í dùn àríkí àríyọ nínú wa ká gbóhùn bàbá lásán inú wa máa ń dùn àdúrà ní ní gbogbo ìgbà àdúrà ní ní gbogbo ìgbà kọ́lọ́run bẹ́ẹ̀ lẹ́nu màkúbà ṣe kú nísìnyí fún wọn. ẹ ṣe gbọ́n lọ́pọ̀lọpọ̀. Thank you. pẹ̀lẹ́ mà ẹ pẹ̀lẹ́ sà ọ ẹ pẹ̀lẹ́ sà ẹ káàbọ̀ akó àṣẹyìn. Ah, àwa yẹ wa. àwa náà dàgbà o. àbí o bàbá kò tẹ̀ wá dágbére ẹ wọ́n wá gbóúnjẹ fún ẹnjọ Sunday wọ́n gbóúnjẹ fún ẹn Sunday ó ti ẹ̀ lè sọ pé ẹ bá yòówù má gbóúnjẹ wá mọ́ má gbóúnjẹ wá mọ́ ó ti lọ ẹ olùwàṣà. ọ̀rẹ́ tí wàá jẹ ráìsì yẹn ìlú òṣèlú ìlú ká ṣe àti ẹ̀dúpẹ́ ẹ̀dúpẹ́ tó bá ti kú seventy eighty ojú ro bàbá gan kò fẹ́ fi wálẹ̀ mo lọ ẹ̀fọ́ lọ́wọ́.

ọmọ ẹ̀mí náà lè jábọ́ àmì jésù ẹ̀yin náà sì lè ní mo jábọ́ àmì jésù ẹ̀kọ́ wọn pẹ̀lú Okay. Hello. Bàbá bàbá bòkò. Bòkò lè lọ bòkò lè.

ti ṣe ẹgbẹ́ kan ó ti ṣe ìgbà kan gbogbo èrò oníjà gbogbo èrò oníjà. gẹ́gẹ́ bí ohun tí àwọn òṣèré tí wọ́n láǹfààní láti bá àwọn oníròyìn sọ̀rọ̀ ohun tí wọ́n sọ nípa bàbá Charles Olúmọ bàbá Àgbákò tó dolóògbé òun náà ni ẹ ti gbọ́ tí a mú wá fún yín yẹn eh, bí nǹkan bá ṣe ń lọ nípa ìṣẹ̀lẹ̀kù bàbá Charles Olúmọ bàbá Àgbákò a máa mú wá fún yín lórí ìkànnì yìí ní abala abẹ nípa ìṣẹ̀lẹ̀ aáwọ̀ àárín àgbo olórin méjì olórin fújì táyé adébísí kọ́rẹ́sì àti eh, alhaji wàsíù alábí pasuma mo láyọ̀ láti sọ fún yín pé kò sí ìjà mọ́ kò sí awuyewuye mọ́ láàrin àwọn méjèèjì táyé adébísí táyé kọ́rẹ́sì àti wàsíù alábí pasuma n tó ti wáyé ti wáyé ó dẹ̀ ti jẹ́ lodò ó ti lọ mu mi mo ní tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ mo lẹ́rìí tó jẹ́ kí n sọ eléyìí wípé kò síjà mọ́ kò sígun mọ́ kò sọ́tẹ̀ mọ́ pé gbogbo nǹkan ti di àfìsẹ́yìn tẹ́gun fi sọ ní ọjọ́ Thursday ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹwàá ọdún tá a wà yìí ó ní Táyé Adébísí Táyé Currency òun ló lọ sí eré kan ní Adámàsìgbà nílùú Ìbàdàn ó sì jẹ́ kó yé gbogbo èèyàn ó fi kọrin wípé kò síjà mọ́ o kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ pé gbogbo awuyewuye tó wáyé sẹ́yìn yẹn ó ti di àfìsẹ́yìn tẹ́gun fi sọ pé pàṣọ ọ̀gá àwọn ni lọ́jọ́kọjọ́ ọ̀gá àwọn ni ó sì máa jẹ́ pé kò síjà mọ́ o kò sógun mọ́ kò sí wàhálà mọ́ gẹ́gẹ́ bí ohun tí Táyé Adébísí Currency gẹ́gẹ́ bí ohun tó sọ ẹ jẹ́ kí n mú wá fún yín kẹ́yìn náà kẹ́ ẹ gbọ́ kẹ́ ohun tẹ́ ẹ lérò kò lè ṣẹlẹ̀. èmi àti ọ̀gá kò síjà láàrin wa mọ́ ẹ lọ sọ ọ́ lọ́jà wọ́n ti ṣe ti o. ẹ lọ sálájà ọ̀tọ̀ ní nǹkan tẹ́fẹ́ gbọ́ èdè ló gbọ́ èdè àṣù ìyẹn ti dà mí sẹ́yìn ìdègùn fi so. ọ̀rọ̀ tó ń gbé nílẹ̀ yìí àgbọ̀ mọ́ àti mú tuntun yéé súnmù ìgbà tuntun lára yìí torí àwọn alábòsí ohun tó fẹ́ gbọ́. àǹtá pìpì lẹ́nu abọ́ rẹ̀ ẹ lọ bá wa pariwo lọ́jà àtòrò lọ tó kó sí nǹkan mọ́. torí mo rí pé ẹlẹ́ra sílẹ̀ ní báàzù. wọ́n ti parí ẹ̀. mo ti sọ lókun stéètì lánàá dáadáa ni mo ṣeré lẹ́kọ̀ọ́ làwọn ẹsẹ̀ àti yọ̀ láì ṣùgbọ́n inú ní ilé mọ́ra àmọ́ ò bá yẹ àwọn ọba sí mo gbọ́dọ̀ tún fún yín lábọ̀ o bó bẹ̀rẹ̀ sí i kò sí ń gbọ́ngàn ẹlẹ́sẹ̀ lọ́tà àtọ̀rọ̀ gbogbo ẹgbẹ́ alálù o ẹ ológun pa o ẹ ní èrò kan stéètì ẹ fẹ́. gbogbo èèyàn ó fi kọrin wípé kò síjà mọ́. ẹ lọ sí ọlọ́jà o. ẹ sọ bá pàrọ̀ ara wa sí wù pé o. ẹ lọ sí ọlọ́jà àtọ́lọ́. Ègùn fi ẹ lọ sálàjà. Ẹ tó kún pẹ́ sálàjà bẹ̀. ẹ̀rọ̀sán ọlọ́jà. lábà àwọn ẹ̀sán bẹ̀. ẹ̀rọ̀sán ọlọ́jà. ti géètì ẹ̀rọ̀sán. ẹ̀rọ̀sán ọlọ́jà. kẹ́yìn náà kẹ́gbọ́ kẹ́wọ́. sálọ́jà sálọ́jà. ẹ̀rọ̀sán ọlọ́jà. ẹ̀yin tó gbùpẹ́ sọ́ níbẹ̀. ẹ̀rọ̀sán ọlọ́jà. ẹ̀yin tó jẹ́ sọ́ níbẹ̀. ẹ̀rọ̀sán ọlọ́jà. ti géètì ẹ̀ sọ́ níbẹ̀. ẹ̀rọ̀sán ọlọ́jà. pé kò sí ìjà ọmọ ti bẹ bàbá. ẹ sálọjà. sálọjà sálọjà ẹ lọ sọ. sálọjà sálọjà ẹ lọ sọ. ẹ lọ sọ sí story. ẹ lọ sálọjà. ẹ pòsì ẹ sí Facebook. ẹ lọ sálọjà. ẹ fi sí Instagram. ẹ lọ sálọjà. ẹ lọ Twitter. ẹ lọ sálọjà ẹ sọ sí tiktok. ẹ lọ sọ ọ lọjà. sálọjà sálọjà. ẹ lọ sọ ọ lọjà ẹ sọ sí sítórì. ẹ lọ sọ ọ lọ́jà. kẹ́ni máa máa nì ẹ lọ sọ ọ lọ́jà. ẹni tó dẹ́ pé àríjẹ́ nù jà ní ẹ lọ sọ ọ lọ́jà. àríjẹ́ nínú wàhálà ẹ lọ sọ ọ lọ́jà sọ́lọ́jà. ẹ̀rọ sọ́lọ́jà. ọ̀rọ̀ bàbá Yéṣùbù. ẹ̀rọ sọ́lọ́jà. ọmọ kúrásì. ẹ̀rọ sọ́lọ́jà. ọ̀rọ̀ làbàìkà ẹ lọ sọ Pasuma wọ́n dà. ẹ lọ sọ lọ́jà. àti bàbá kọ́rẹ́nsì. ẹ lọ sọ lọ́jà. sọ lọ́jà sọ lọ́jà. ẹ lọ sọ lọ́jà. ẹ lọ sọ sí sítórì. ẹ lọ sọ lọ́jà. ẹ gẹ́gẹ́ bí Táyé Adébísí Táyé kọ́rẹ́nsì gẹ́gẹ́ bí ó ṣe sọ gẹ́gẹ́ bó ṣe wí òun náà lẹ ti gbọ́ tí a yẹn ọ̀rọ̀ wá kù sí ọwọ́ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ fans àwọn méjèèjì ẹ jẹ́ ká sinmi ogun ẹ jẹ́ ká sinmi ọ̀tẹ̀ ẹ jẹ́ kí àlàáfíà ẹ jẹ́ kó jọba ẹ rí i pé àwọn tá a ní a nífẹ̀ẹ́ tí a jẹ́ tá a fi la jẹ́ fans wọn àwọn tá a la nífẹ̀ẹ́ tá a la fẹ́ràn orin wọn tí wọ́n jẹ́ star tí wọ́n jẹ́ artist yìí gan-an ẹ rí i pé àbíkẹ́ sọ pé àwọn oníjà gan àwọn gan ti ti àkọ àbí ìdà wọ́n ti ti ìdà bá ọkọ̀ àwọn tí mm, alájẹ́fàǹsì wọn gan ẹ rí i pé àwọn ìràwọ̀ méjì yìí àwọn náà ti ti ìdá wọn wọn ti ti bọ akọ so mo wá rọ àwa tá a jẹ́ fans ọ̀tún àti tòsì kẹ́ kí a sinmi ogun ẹ jẹ́ ká sinmi agbájá ẹ jẹ́ kí á jẹ́ kí n tí ó wáyé kó jẹ lọ́dún kọ́ lọ́mú mi ká jẹ́ kí òpin ó dé bá a ká sì gbà àlàáfíà ìrẹ́pọ̀ àti ìfẹ́ ká gbà láàyè láàrin ara wa torí pé díẹ̀ lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ olórin yìí gan ṣùgbọ́n púpọ̀ lọ́wọ́ àwa tá a jẹ́ fans ìdí rèé tí mo fi ń ra àwa tá a jẹ́ fans náà wípé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 ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe ẹ má gbàgbé ẹ bá ní subscribe sórí ìkànnì yìí kẹ́ ẹ dẹ̀ tan notification bell ìyẹn aago rán mi létí kẹ́ ẹ lè máa láǹfààní láti máa wò wá lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì yìí ẹ dẹ̀ bá ní pín ẹ bá ní share rẹ̀ ẹ share rẹ̀ lógúnlógún ẹ share rẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n kó lè bá káàkiri àgbáláyé gbogbo àwọn social media platform tẹ́ ní Facebook eh, X Instagram TikTok telegram youtube facebook ẹ bá ní share rẹ̀ whatsapp ẹ bá ní share rẹ̀ kí ọlọ́fà kó lè bá rìn jìnnà dáadáa ẹ ṣé o àdúpẹ́ àmọ́ rírì yín.